آمرا رسوله قل يا محمد لهؤلاء الذين حرموا ما رزقهم الله افتراء على الله لا أجد محرما على آكل يأكله سوى هذه الأمور الأربع وهي ما يلي ìtọ́ni pé ọba àdìgbò láǹsọ ní ìpàṣẹpà nàbí rẹ̀ yìí pé ìwà ní ìmọ̀ sọ fún gbogbo àwọn èèyàn tí ń sin nǹkan kan lẹ́tọ̀ọ́ tọ́lọ́ ti sin ní ìjẹ̀mú fún wa tẹ́ ń parọ́ mọ́ lọ́hùn pé èmi ò rí ní haram tẹ́ ń bá fẹ́ jẹ́ àyàfi nǹkan mẹ́rin yìí ni alákọ̀ọ́kọ́. àyùmẹ́yì tàtù wàyà lẹ́sìn mẹ́tàtì àtùfà àǹkìá lèwé ìrìsàbùrì ìṣẹ̀rí yìí. tẹ́lá tẹ̀ ń pé òkú nǹkan òkú nǹkan kí ni jẹ́ pé nǹkan jókòó kí ni túmọ̀ pé nǹkan jẹ́ òkú. òní tó kú fúnra ẹ̀ tí wọ́n á dún nílànà sẹ̀ríyà àbùdí ni á dùn kan jama àtipẹ́ bá dùn kan náà tí ò fi ìlànà sẹ́ríà du òkú náà ni bíi ta ni bí ẹni ó dùn kan láti kàkọ́ èèyàn fẹ́ dún díẹ̀ ń sàwọn fẹ́ dún wa ọ̀nà ọ̀rùn wípé ọ̀nà ẹ̀yìn ló wá gbà dùn kò lè ya kò lè ya àbí ń dùn lọ lọ́ba tún gbé àbẹ́kò lọ́rùn rẹ̀ ní rojọ́ àbí ń tàṣọ ọ̀sẹ̀ ọjọ́ á òdìdí jìfà ó lòkùn gan وذلك يشمل المنخنقة والموقوذة والمتردية والنتيهة وما أكل السبع وناهها èyí ló kó àwọn nǹkan kan míì tọ́lọ́n tó kà máa ń yẹ ta kálẹ̀ kan yẹ bíi ti nǹkan fúrọ̀rùn pa bíi ti wọ́n nà pa bíi tọ́já bọ́ bíi ti ẹran tó kara wọn pa àbẹ́ẹ̀ ti ẹranko ti ń dẹ́dẹ́ ti jẹ̀ ládìí ẹ̀. O ti kó sínú mẹ́tàtù náà ni mẹ́tàtù mẹ́tàtù ti wí yẹ gbogbo yẹn ó ti kó sínú. wọ́n tàhárí muhammed mọ̀dọ̀rọ́tì à kó ọ̀dẹ̀ sílẹ̀ wọ̀ lásán torí ìnira tí ó kù bá yẹn náà ni ẹ má jẹ nítorí ní ọmọ jẹ yóò kó nira bára yóò kó nira bá ìsẹ̀mí èèyàn jíjẹ nǹkan tọ́lọ̀ ní kéèyàn má jẹ ó ń kó bá ìsí èèyàn ó sì ń kó bá mànàwí èèyàn kéèyàn jẹ nǹkan kó máa dà láàmú nú ara òǹkóbà kéèyàn jẹ nǹkan kó da nẹ́tíwọ́ọ̀kì yẹn rú nẹ́tíwọ́ọ̀kì tó nǹkan dojúrú nǹkan jíjà máa fà á ìdí nìyẹn tẹ̀lé a máa jẹ. wà ìní bá ti dá fi hà á tó tẹ́ bí ẹ̀jẹ̀ ṣe kú mọ́ lára yẹn bẹ́ẹ̀ ṣe dúró sínú ara ṣe kú yẹn. mímà yóò á di ilà tàtàmúmi hà ó ti ṣẹlẹ̀ sí báwọn pé wọ́n ti pọ́ìsìn ara yẹn ara yẹn ti ní pọ́ìsìn báwọn. wàtàfà sòkìlá ni a ẹran ẹ ti bàjẹ́ báwọn. wà ìdá mọ́ntànà wà láṣẹ ìhàmì ni a. yóò wá ní ẹni tó bá jẹrú ẹ lára yóò fi wá láṣẹ ìtumọ̀ mẹ́tàtù nìyẹn tẹ̀bí náà má jẹ ẹlẹ́dẹ̀. wàdàmù lè mọ̀ pé. ẹ̀jẹ̀ tó gbà jáde lára ẹ̀ ayé àdàmù lè mẹ́rọ. السائل الذي يجري ويتدفق من عروق المذبوح ẹ̀jẹ̀ tó dà jáde tẹsà lára ẹran jáde tẹgbà tí ń jáde pẹ̀lú pé ọ̀rọ̀ jáde ni eléyìí ó jáde látara ìṣẹran. وهذا يدل وهذا يدل على أن المحرم من الدم ما كان سائلا. eléyìí ń tọ́ka lórí pé ntí a ṣe léèwọ̀ lára ẹ̀jẹ̀ ni tó bá sọ jáde. tí ẹsẹ̀ ẹ̀jẹ̀ yìí bá fi ń tọ́sàn jáde lára ẹran tá a bá jẹ́ àjẹ nǹkan ìwọ̀ kò sàn jáde ńgbà dù èyí tí ọ̀sán fi sàn jáde àwa bá mi ń bẹ̀ yẹgi ṣe níta wọ̀rọ̀ jẹ. qala ibn Abbas radiyallahu anhuma yuridu ma kharaja min wa hiya ahya. àfọwọ́ máa bá tiwa làmọ́lẹ̀ wa ń lérí pé ìtẹ́gbà lérò ni tó jáde. lára ẹran nígbà tí wọ́n bẹ láàyè tẹ́pẹ́ ìsẹ̀mí rẹ̀ ló fa ń tẹ́jẹ̀ fi jáde ẹ̀rọ dúró ní ìsìn yìí pẹ̀lú pé kò sí ìkù tán lẹ̀jẹ̀ fi ń jáde mímí tó kù lára ẹ̀ ti mí ẹ̀ máa kú ìṣẹ̀jẹ̀ yẹ ní a fi ní tẹ́lá ti fẹ́ du ẹran àgbò ní ewúrẹ́ ni o káyọ̀ ẹsẹ̀ kan sílẹ̀ kó lè máa fi jà bí ṣe ń na ẹsẹ̀ kan tó kù yẹn wà wà yẹn ẹ̀jẹ̀ máa kú jáde ni àfi máa lù tóun ṣe ń yọ ẹsẹ̀ kan sílẹ̀ tó pé agbára tiẹ̀ ó pọ̀ bóun ṣe ń lè ara mọ́ ẹsẹ̀ tí ń bẹ́ ní okùn yẹn ẹ̀jẹ̀ tá a fi ó jẹ́ yóò máa jáde lára ẹ̀ tẹ́ bá yọ ẹsẹ̀ kan lẹ̀ fún màálù ó lè dé bí ó sì lè dìde ó lè gbé ẹlòmíì sọ̀rọ̀ àbí gbogbo náà lọ́sọ̀ọ́sì bìtù torí ẹni ìbá ń bá bá yóò jókòó ní o. àánú ọlọ́run ló ṣe fún wa lórí àwọn ẹran yìí tá a fi ń pa wọ́n ní rọrùn. àgbòdù ń pa rọrùn gbogbo ń tó ṣe déédéé àgbòdù ń gbó káwọn ọdẹ tó pa ikùn mọ̀ tí wọ́n máa ń bọ́ sósì. bẹ́ẹ̀ ni kò tún tágbò tá o kò tún ní àgbẹ̀ bí àgbo ìyẹn ìjálà bí gàlà ti wọ́ bí gàlà ti wọ́ tó yẹ ẹ̀hànà tó kó yẹ ẹ̀hànà tó kó ti máa kó ti dáń jànú bí gàlà bá yẹ ẹ̀hànà tó nínú gbó àjẹnú máa ń tẹ̀lé ni nínú ẹran tí àjẹnú máa ń tẹ̀lé ni gàlà wà fún ẹni tóbi dáadáa ló jẹ́ pé táwọn ẹ̀dá bá fẹ́ pa wọ́n fẹ́ pa ní ńlá àkọ́kọ́ nílò àwọn oníwo gàgàrà kan ti máa wà yẹn àwọn àní ó ti máa ń jẹ̀nu tiẹ̀ náà lọ́wọ́ bíbẹ́ ẹ̀kọ́ yóò yẹ bàdá ràn kakò tó bá ti mọ̀ báyìí yóò wà tìmí ó ránu àǹjànù tó sì tẹ̀lé yọ̀ra òun àní ó ti wá dá gbọ́n ẹ̀ gbẹ pé ẹ̀yìn irú kìnnìkan ní kìnnìkan wọlé ń tọ́jà pé bisimilayi rahman rahim tí sẹ̀ríà ní ká wí ká tó rìlíìsì mọ́ wa sẹ́ranko ẹ bá ti lè wí àǹjànú mẹ́wàá àbá ìbá àtẹ̀lẹ́ran yẹ iná mọ̀ nìyẹn iná ba àǹjànú kankan ò sì ní àtẹ kankan àtàwọn akẹ́rẹ́ tí wàá bá ọdẹ yẹn bisimilayi rahman rahim bí a bá rìlíìsì bàbá òun ẹran wa kú àbádíjú rẹ̀ sẹ́yà lè jẹ́ tó a sọ pé bisimilahi rahman rahim. نعم وما يخرج من الأوداج عند الذبح فلا يدخل فيه دم الجامد كالكبد والطحال لجمودهما wọ́n ní tí ń jáde níbi ìsan ọrùn ẹran tá à ń dú ní sẹ̀rí àfikọ́ ọba fẹ́ dú ẹran kárí pé nǹkan mẹ́ta agé ńlẹ̀ gògóńgò kagé ìsan ọ̀tún kagé ìsan òsì tí ń bẹ lọ́rùn ẹran kagé ẹ bá di ẹran tán ní straight ẹ bẹ́ndì ọ̀bẹ sọ́dọ̀ yín kẹ gé ẹgé mọ́lẹ̀ kó lè gé san tọ̀tún yẹn ẹ bẹ́ndì ẹ̀sálẹ̀ náà ẹgé mọ́lẹ̀ kó lè bá gé gan tó ìsan tó sí tẹ bá gé ẹnu gbòǹgbò nìkan ẹran yẹn ó pẹ́ kó tó lọ tẹ bá yára kó lórí ẹ̀ ó lè dìde tó dìde tó tó sanyo sí ìjà ẹ bá ti gé méjèèjì nísàn yẹn fẹ̀dẹ̀ gégóńgò ẹ̀ ti dùn ọ̀tán ẹ̀ sọ́ọ̀lẹ̀ ẹ̀ jẹ́ ọjà lẹ́yìn ògùn yóò kù sábà wọn. àbá wa ọmọ àbáàsì wọn ní ẹ̀jẹ̀ tí ń jáde lórí ìsàn yẹn náà ni wọ́n sọ pé a gbọ́dọ̀ jẹ. wala dámúlẹ̀ mukhtalatu bil-lahm fil-madbah. wọ́n ní ẹ̀jẹ̀ tó wá jẹ́ ẹ̀jẹ̀ tó jẹ́ kó ti dì fún rẹ̀ sínú ẹran bí ẹ̀jọ̀ a gbọ́dọ̀ jẹ à á lè jẹ yẹ kọ ẹ̀jẹ̀ tó ti dì ńlẹ̀ jọ ẹjọ tí ń bẹ lára ẹran yẹn ẹ̀jẹ̀ ló náà àti àmọ́ ẹ̀jẹ̀ ló náà tabarakallahu asan aliki ẹ̀jẹ̀ ni wọ́n àmọ́ yẹn ò dà ìyẹn ò fà àlejò yẹn. àbí ẹ̀jẹ̀ tó bá ti yí máa rẹ̀ rán wàlá adu àlejẹ. wàlá máa yẹ kọ́ fìlẹ̀ ọ̀rọ̀ kìíní ni àjùdá ìdàmì. wọ́n ní èyí tó bá fẹ́kù sára san nínú àwọn ẹ̀jẹ̀ àlejẹ. fàyínà zálìkà kúláwú lẹ́yìn tàbí tá. ìyẹn ò sàn jáde àlejẹ. ọ̀kọ́lá ẹ̀kìrìmà fi qawlihi ta'ala aw daman masfu'an lawla hadhihi al-aya. لتتبع الناس ما في العروض كما تتبعه اليهود ونفي ní kí ìbá tọ́lọ́run tó ما في tó وني dámọ́ máa ti fò ha. wọ́n ní àwọn èèyàn bá ń la wàhálà bọ̀rùn yìí pé ẹ̀jẹ̀ míì náà ti bá ń bẹ nù san ẹ̀jẹ̀ akọ́ ìtàn jáde àbọ̀rọ̀ jẹ́ bí wàhálà tí Yẹhudi là àwọn máa ń wá ẹ̀jẹ̀ tí ń bẹ nù san pé àwọn òbòrò jẹ́ ń ti ilé yìí ọlọ́run tẹ́ wa lábọ̀ wa wà lọ́rùn torí pé olóòtú yanjú ẹ̀ pé dáná máa fò á. وجاء في الحديث الذي يرويه البيهقي في سننه والهاتم عن عن برهمار أهلت لنا ميتتان ودمان فأما الميتتان فالحوت والجراد أو السمك والجراد وأما الدمان falikabdu watihal wọ́n lè ní àdínsì tí bẹ̀yàkí gbà wá ní sunani rẹ̀ àti akim náà látọ̀dọ̀ wọn afa wa ọmọ ọmọdé tó sọ pé wọ́n ti lẹ́tọ̀ fún wa ẹ̀jẹ̀ méjì òkú nǹkan méjì wọ́n lè alẹ́ jẹ òkú nǹkan méjì a sì lè jẹ ẹ̀jẹ̀ méjì ẹ̀rọ kù nǹkan méjì àkọ́kọ́ lẹ́ja tábàbẹ́jà lódò tó ti kú a lè jẹ bá a kúkọ̀ ẹ̀ka mu láàyè àní dùn tẹ́lẹ̀. ayọ̀rì náà ni o. kódà àwọn afa sọ níbi pé tá a bá mú ẹja láàyè tá a bá jù sínú omi gbígbóná tàbí ẹkú tó ti gbá lórí iná pé àti láìpè àti ojú ò dáa. ìwọ̀sí ní àgbọ̀dọ̀ sí nǹkan ní ìbáwọn. gbogbo náà fẹ́ dín àbáfẹ́ sè ẹjẹ́ kú tán kẹjọ kẹtọ sọsínú omi gbóná ẹ gbọ́dọ̀ fi omi gbóná fa nǹkan tàbí epo gbóná ọ̀dà pé ẹja bá ní ìdáhàfà kan sọ ni pé wọn ò yọ̀ǹda fọmọnìyàn kó mi ẹja láàyè kéèyàn fẹ́ já ayé mi ọ̀fẹ́ gbogbo ìdáwàlà tunu àmọ́ tí a bá jẹ ní ẹja ń tútù tó ti kú kò sí ní tí ó sì fún ara wa bá a ṣe ń jẹ ẹja ní bíbọ̀ yẹn tá à ń jẹ ní dídùn òun bá a jẹ ń tútù náà kò sí ní tí ó sì fún ara wa ẹ bá lè jẹ ní tútù torí ẹja gbígbẹ tá à ń jẹun tútù là ń jẹ jáde yẹn gba ẹja jáde yẹn gbẹ yẹn sàgbé òfin omi gbóná wọn dẹ wọn kà sa ó ti gbẹ bàbá jẹ láìsí ẹja yìí dà lára púpọ̀ àwọn ìgbìyànjú bá ti lọ́jọ́ orí tí máa ń jẹ ẹja ọ̀dà púpọ̀. ẹ gbọ́ o. nà. wọ̀lìjọ́rọ̀ ọ̀dẹ. wọ̀lìjọ́rọ̀ ọ̀dẹ. wọ̀lìjọ́rọ̀ ọ̀dẹ. wọ̀lìjọ́rọ̀ ọ̀dẹ. tata. tata. ẹẹ. ọlọ́run. tata. ẹ má mọ̀ jẹ tí ò kó nílira. ó dùn mí lẹ́nu. ìrẹ̀ ń bẹ́ mẹ́ ẹ akátá ni rẹ̀ ẹ bá gbé korí ọmọ kékeré ọmọ nǹkan pè ní rẹ̀. àti tata kan tá a bẹ lọ́n kó wáyé mọ́. àmín. ẹ torí wàhálà làwọn ọmọ dálẹ̀ wọ́n máa jẹ kóorun ni èsì yẹn ń pè é nígbà tó wáyé àwọn èèyàn tí wọ́n tọ́ àwọn èèyàn ń gbà náà wọ́n máa ń sun jẹ tòun náà tóbi ó tóbi dáadáa àlejò náà so ẹ má lè jẹ náà kò sí tó burú mbẹ. wà á mẹ jàmẹ́ẹ́n falikadu wà tìhán àmọ́ ẹ̀jẹ̀ tá a sọ pé méjì ni náà ni ẹ̀dọ̀ àti àmá abẹ́lẹ́ màlẹ́jọ́lá má sì kẹta sí ẹ̀dọ̀ wa ọlọ́run. àmọ́ wa má sì kẹta ṣe. gbogbo ìkẹ́ wa má sì kẹta ṣe. ọlọ́run jẹ́ àárín pé padà sọ́dọ̀ wọ ọlọ́run. wá ìfọwọ́ ìfọ́ oríkèéjì ara wa ọlọ́run jẹ́ àdìrí lò pé kábì sìn ọ́ pàdé ìwọ ọlọ́run wọn àná ọlọ́run. má sọ bí gẹ́gẹ́ bí ká náwó sí ara wa láhùrọ̀ náà kọ́ta. وسبب تحريم دم المدفوع. انت بصو اجتين بعد دي, دي, دي, دي, دي, دي, دي, دي استماله على أنواع الجراثيم والميكروبات nítorí pé ó ní àwọn kòkòrò àrùn mú mi. jarathim àmọ́tẹ́yẹ ló ń bọ̀ ń pè é sí gánsìlẹ̀ ń pè é. jarathim kòkòrò àrùn tá ní kojú rí ń pè ní àfẹ́bá fi nǹkan sójú ló lè rí wọn. ń bẹ lára ẹ̀jẹ̀ wal microbat àtàwọn kòkòrò kan tẹ́ ń pè ní mekubat òun náà ń bẹ dára ẹ̀jẹ̀ so àwọn àwọn yìí ọlọ́run ti dá wọn fún ẹ̀jẹ̀ wọn máa gbé ìmọ̀ abẹ́jẹ̀ jáde lórí dẹ́ pé ọmọ mi tí a bá bí ní kékeré ìran bàkà ń bẹ tí bá ń bẹ fún ọmọ yìí àwọn onímọ̀ ìṣègùn nínú ìwádìí tiwọn ni pé ẹ fa gbogbo ẹ̀jẹ̀ yẹn jáde kí wọ́n fa ẹ̀jẹ̀ ní ìsílẹ̀ padà wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe pé bí ẹ̀jẹ̀ ká ti ń jáde kí ni máa rọ́pò torí ẹ̀jẹ̀ gbọ́ ọ̀sán lára wọ́n máa ń gbìyànjú ẹ̀ àmọ́ ìtọ́jú ni kọ́mọ́mọ́ fẹ̀ gan ní wàhálà yìí gbogbo àwọn aboyún wa ọlọ́run àlejò ọlá bá ní ti ìsọ̀kalẹ̀ lọ́rùn. àmín. tí a bá sọ tán mọ́jà tó kó wàhálà mi. àmín. àmín. mo fẹ́ sọ léyìí fún wa yìí pé omi sẹ́msẹ́m ṣéjà máa ń gbọ́ náà omi sẹ́msẹ́m omi sẹ́msẹ́m àwọn tí bá ń bẹnu aboyún ẹja lò fún wọn ẹgbẹ́ omi sẹ́msẹ́m ẹ̀ka àwọn àṣkárò sí i àkàrù yẹn kó ní sọ́ọ̀tì pàtì àná kó sì ní àyàtàkùrù sí yìí nù ẹ wá ka sọ́ọ̀tì jíìnì wa sọ́ọ̀tì jíìnì ẹ kọ́ níbi kan sí i ẹ tó lè ka nǹkan mi ẹ tó lè ka nǹkan mi ẹ gbé fọláborí ìgbìkọ́ máa mú ẹ dàníyàn sí pé wọ ọlọ́run àrùn ìdí bani wòsàn fún ọmọ tí ń bọ̀ yìí àrùn mànàwí bani wòsàn fún ọmọ tí ń bọ̀ yìí ẹ jẹ́ kó mọ́ torí pé mọ́ndàlá ọmọ tàbí tọ́ka pé owó súná ní bàbá ọmọ ń wá tí ò sí àwọn ìnáwó wàhálà míì tí máa ń dùn púpọ̀ ọlọ́mọdé àrí wàhálà. ẹ sì bá ní dúpẹ́ fọlọ́run. alhamdulilayi fún olórí wa bàbá buhari àwọn tí wọ́n tọ́jú ẹ̀ fún tó ṣe lọ́ńdọ̀ ní wọ́n ní ẹyọ kan rú ẹ̀ ní ọgọ́rùn-ún ni wọ́n yè kí ẹ̀ gbàlagbà kó ní wàhálà pé gbogbo ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ pátá ni ọgọ́rọ̀ pa kó rọrùn fún gbàlagbà ọmọdé lọ́rùn fún yíwọ̀nba ìtẹ́tẹ̀ fi sínú èsì fún bàbá gbogbo ẹ̀jẹ̀ ló ti bàjẹ́. ọlọ́run wa ràn wá lọ́kọ̀ọ́jú àdúrà gbogbo ẹ̀yin mùsùlùmí wọ́n gbogbo ẹ̀jẹ̀ ń pè bẹ́ẹ̀ pátá ń pè mí sí. bàbá wa di ọ̀dọ́ padà tẹ́bá ti tiẹ̀ ń sinmi tó dọ̀dọ̀ padà. àwọn ṣe ọwọ́ ajẹ́ tó lè fún bàbá. ẹ̀jẹ̀ tí bàbá ń lò ní ìsìn ẹ̀jẹ̀ ọ̀dọ́ ni bàbá ògbélé máa ń sè ẹgbẹ́ ń lọ wọ́n bọ̀ ni bẹ́ẹ̀ lórí yìí ìjọba ti gbéra lọ sí Morocco gbogbo àwọn afẹ́fẹ́ jẹmọ́sẹ́ wọ́n ń ṣe wọ́n ń ṣe fast fast ọ̀tá rò pé ọ̀tá rò pé ọba tí ọba tẹ́ pé lọ́jọ́ tí Buhari wọlé níbo níbo lẹ́ẹ̀kọ́ bà bẹ́ẹ̀ bá ń gbọ́n tí ń ṣẹlẹ̀ ń sìn ẹ̀ mà pé kí wọ́n fẹ́ pa wọn ò jẹ̀bi wọ́n ti wò pé tọ́ba ìjẹ́ tọ́ba ìjẹ́ jẹ́ pé kò kú àwọn dáhà. èmi ọmọ tí ìbá ṣerú ọlọ́run tí a tọ́ ṣeré tó ṣe báwọn ìmẹ́lẹ̀ kápá àwọn kànáńkòrí ti ń bẹ̀ yìí. àwọn tí wọ́n ní kẹ́jọ́ lọ́ọ́ ṣe ọ̀dà òní òkú náà ojú àwọn tí ń bẹ̀ ń lẹ̀ yìí. Ah. ọ̀dọ́ yẹn alọ alọ sẹ́ńpẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. kó tiẹ̀ bí lásán bẹ́ẹ̀ orin ló tó wẹ̀ fún agbé jàmá. orin ló tó wẹ̀ fún agbé. ọjọ́ mi ló gùn. ẹ̀yin ká ju nǹkan lọ. wọ́n pariwo ọ̀dọ́ kìíní. ọ̀dọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ lẹ́ẹ̀dẹ́jọba ló bọ̀ lọ́hùn. àmín. ẹ jẹ́ wọ́n bá yín palẹ̀ mọ́. wọ́n yẹ fọmọdé ẹgbẹ́ wa wà. ọmọdé ọdẹ wọn kì í mú lọ gbó wa wà. ẹ jẹ́ káwọn àgbàlagbà yìí sẹ́jọ́ yíra wọn yìí ẹ jẹ́ wọ́n bá ní pámò kó mọ̀ kọ́ ẹ̀yin náà lẹ́ ń bọ̀ ń ṣàlà.

bàbá wọn sọ kébékébé abẹ́lẹ́ ọba àdìjọ ọlá ìwọ ló ṣe ìgbówó ọlọ́run o adúpẹ́ fún ọ báni sàlékún àlàáfíà bàbá yìí. àmín àlàáfíà tiwa náà. àmín lọ́dà ní ọlọ́run. àmín ó mọ rántí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ń dà ní tọ́jú èrè yẹn ẹnì ọlọ́fẹ́ bínú kò láyé ló bá sódà jẹ ó mu sódà ó ti ayé ti wù bá mu sódà bọ́dọ̀ ń gbẹ́gbẹ́ òkú àrùn tó torí ẹ̀ mu sódà tó ṣù ní sódà awòsàn lára ẹ̀. ló bá gbádùn. kí ọlọ́run lè sọ nǹkan dà kò yé wọn àwọn tọrọ lóhùn yìí yé wọn ń yẹyẹ wọn ń wo wọn ń wo wọn ń wo ayé ta ló dá yé ibùdó aláàánú tábà sọ pé kẹ́hìn sí àná ẹbí gbogbo ara pé ọ̀nà. ìmọ̀ tọ́pẹ̀ láàyè kan wọ́n ti pé àná àtà gbogbo nǹkan bá ti wú lẹ́yìn rẹ̀ dáadáa ó ti gbà wọlé. nígbà èsì fẹ́ tẹ ọ̀kan nínú àwọn afọ àwọn àgbà tí wọ́n ti lọ rà ìmọ̀ òun là tó sì fẹ́ tẹ̀ wọ́n tọ́lọ̀ pé wọ́n ní agbègbè sọ́mà. gbẹ́lẹ́gbájá èmi ni ọlọ́run ọba rẹ èmi ọlọ́run ọba rẹ báyìí mo fẹ́ máa bọ́ sọ̀rọ̀ wọ́n ní kọ́ máa sọ̀rọ̀ ó ní gbogbo ń tí ṣe fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ọ̀kọ́dọ̀ ṣe ó ti sìn wá débi pé àtúkọ̀tẹ̀tọ̀ fún ọ. wàsọ́là wàsọ́là wàsọ́lìtà wàdàkàlù. olóbìnrin ó ti tẹ̀tọ́ ọ̀sọ́lì ó tẹ̀tọ́ kìnìkan ó tẹ̀tọ́. wàsọ́lìtà. bàbá ní mo gbọ́ ntọ́kùnrin gbọ́ dánilóhùn ṣé ìwọ náà ń tọ́ ń bá mi sọ̀rọ̀ yìí ṣé wọ́n ni ọba àmà wọn bí dáa kọ́kọ́ ni orúkọ kan náà téèyàn lè bọ́bọ̀ ń jẹ́ nìyẹn. wà ilé okùn ilé ìdè láà ilé ìlà rárá máa ọlọ́run jẹ́ mọ́ọ́là ìyẹn lè jẹ́ mọ́ọ́là ọlọ́run jẹ́ rọ́pù ìyẹn lè jẹ́ rọ́pù. amma kalimatu allah ẹni bá bẹ́ẹ̀ ara ọmọ láàárọ̀ ọba bá ti dọ́rùn kí wọ́n tó kí àyè náà gbọ́ náà kó pé allah ọmọ yìí jẹ́ wọ́n ti kí yorùbá yìí Ọba Allah. Wàlláhu fil ardi. Wàlláhu fis samaa. ومن دونه لا شيء إلا هو الله ومن دونه لا شيء إلا هو الله هو الله في الأرض هو الله في السماء هو الله في الأرض ọlọ́run ni ọba ti ń bẹ ìmọ̀ rẹ̀ ní bẹ gbogbo ń ti bẹ ìmọ̀ rẹ̀ ní bẹ pẹ̀lú ẹ̀. gbogbo ti bẹ sẹ́mà ìmọ̀ ọlọ́run níbi bẹ́ẹ̀ kò sí kọ̀rọ̀ kẹ́nu ayé àbí lọ́rọ̀ tọ́lọ̀ màmá wo kétékété. Rẹ̀mí dùn yìí láṣẹ ìlà àwọn arúgbó wàmíńdó nìyí lẹ́yìn ọba àlejò ọlá láṣẹ́yà kò sí kankan mọ́. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا الله ومن لا يسمى ذلك الاسم إلا هو إلا الله محمد رسول الله جماعة الله الله أكبر a fi kípe Allah a fi pa Buhari lé ọlọ́ọ̀ni níta ń pariwo rẹ ti di abẹ́ fa Buhari lé ọlọ́ bí a tó falẹ̀ ọlọ́ bámi sọ bámi sọ wọn lọ́ba bẹ́ẹ̀ pé kankan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ bámi sọ wọn bá ní lò ó fún Nàìjíríà tó dáa. àmín àmín ẹ̀rí pé subhanallah. ánà wọ́ láàárọ̀ lọ́sẹ̀rù táwọn àjà

jama ẹ jẹ́ kájọ́ máa wò bọ̀. inshallah. ẹ bá wò lánàá. Hmm. a bá wò lánàá. a wò. a rí a bá rí. a rí. n bá wò bọ̀ lánàá a padà yí a bá rí. a rí. Hmm. sure. kẹlẹbẹ tẹ. aa ah. a jọ máa gbáyé ni. ìmọ̀ ẹ̀sìn rẹ̀ nǹkan gidi àti ní tí ò gidi ẹ̀ máa bẹ̀rù ayé ni. àmọ́ wọn bọ̀ bàtí nǹkan gidi bá ń pẹ̀rẹ̀ ní nǹkan gidi ẹ̀ má bàa hmm. jiyàn. à ń bọ̀ adé gbangba àtà gbangba àtà àjàkadì sẹ́lẹ̀jọ́ mẹ́gbẹ́. ìpàjọ wọ̀ lánàá sẹ́kàlùkọ̀ mẹ́gbẹ́ ara wọn. ọlọ́run ti lẹ́yìn tí ò lẹ́nìkan ńlọ́kọ̀ọ́rí àbí kọ́kọ́rí. ẹ̀sẹ̀ kò lówó kò lẹ́nìkan tó ń gbàgbà. ọwọ́ ayá wọ́n lọ́kọ̀tà tarọra. wọ́n ní buhari kú ọ̀tà rọra. ee èyí ò náà ẹ̀mọ̀ náà ni èyí ò náà aláǹfẹ́ náà nù ọwọ́ òkúrọ̀ ọ̀tá ni wọ́n àmọ́ ọ̀sẹ̀ láyè wọn lọ́wọ́ ah, wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe súnmọ́ lásìkò yẹn. gbárùkù tí. kò sí kí àgbẹ̀ kọ́dánù èlùbọ́ tó máa lò lọ́jà kó máa lò ní ẹ̀jẹ̀ kó ta mú alẹ́tọ̀ láti kó. kò sófin èsì ìrọ̀kọ̀rọ̀ ọmọ nàìjíríà nìyẹn mo sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ nílà ágà yìí mo wò kí nígbà tí wọ́n tó. èyàn kí wà lórí làákà yìí ọ̀rọ̀ àti wọn àfa yẹn ni. Hmm. ṣé àgbẹ̀ orí èlùbọ́ àwọn tí ó lò orí dá ó dá mu tí kò rú kò rú èso wálé. ó rù wálé. ó rù. kò rú okun ilẹ̀ ọkùn ẹ̀gẹ́ kò rú wálé. ó rù wálé. èso oṣù tẹ́ kò rú wálé. ó rù wálé. ọmọ tí ò ní gbé tẹ́ kò rú wálé. ó rù wálé. ẹ̀sọ́ òrùn délé tán lẹ́sẹ̀ wáyà jẹ̀ sí i bẹ́ẹ̀ á yọ gbogbo tí ọ̀sẹ̀ lọ́rùn dànù ń bẹ̀. ó ṣe máa rí nìyẹn jàmá. máa wàhálà máa ń abúdá ọ̀dùn ilé àkírọ̀ máa abúdá ọ̀dùn ẹ̀yìn. ọ̀la ìyàpẹ́ jùlọ rẹ̀ bàbá lóògùn rẹ̀ máa yọ̀ mí nínú ọ̀la ìyàpẹ́ jùlọ rẹ̀ bàbá lóògùn. Allahu akbar. A ò lè gbẹ̀tàn mọ́. Àgbẹ̀mọ́ o. Ẹnìkan ò lè tàn wá mọ́. Ìnú. A ò lè gbẹ̀tàn mọ́. Ẹnìkan ò lè tàn wá mọ́. Ẹnìkan ń bẹ lórí ipò. mọ́kàlílọ́ ó rọrùn. ó rọrùn inshallah. àjìlílọ́ kò di wàhálà. ní fìtínà. kò di pé ká máa sọ pé iye èrò báyìí ni orí plane tí ó gbé wọn lọ. ìyá ò ṣẹlẹ̀ mọ́. à ń lọ ájì gbẹdẹmukẹ kò dé ká ẹ̀sìn kò dé ká ẹ̀sìn kò dé ká ẹ̀sìn. ìjáàbù ó gbọ́dọ̀ àwọn ọmọ wa mú. Hmm.

máàkì tí nà fi yí àgbàlá. ẹmu kùsì ni o. kò fún àwọn àbá fún ọ. wà á bí ìwọ àti ìfẹ́ gan tí ìlú máa ń nàkàlẹ yẹn. àjọyọ̀ náà àwọn àwọn tó ti nàkàlẹ yẹn síta. wọ́n yẹ síta o. Ah. ẹ padà fà. sọ̀gbọ́n mi àti pọ̀ ń sì yí pé aráyé ò lè rọrùn táyà àfà. kò sí o. àwọn àfà àti ìfẹ́ bí ara ní adi kátà tó fẹ́ náà máa jẹ kátà wọ́n lè kù bá kéwú lẹ̀ yóò bá ẹ̀yẹ̀ lè gbáyé lára ìbá lára àbá mílẹ̀kùn gbà. ẹ̀sìn òfin jẹ́ kò tẹ́ jẹ́ pẹ̀lú ẹ̀wù pé mo fẹ́ dà fà kí n náà dà kí n bínú dà fà. ìyá dàrú fi dàyà ni ọlọ́run ní kà fà láàbà. gbogbo èèyàn lọ́yẹ̀ kọ́ máa kéwú àmọ́ gbogbo èèyàn tó dà fà yìnyín àwọn ọlọ́wọ́ yìí wọ́n lé kí ó nù lẹ́kàn náà ọlọ́run lọ́mọ ìjẹ́ yọ lẹ́kẹ́ sáfà nù wọn. ẹ̀rọ máa kí ó lè máa lo pẹ̀sìlẹ̀ àfà láàfà ǹjẹ́pẹ̀ láàfà. pẹ́pẹ́ lọ́wọ́ sí láàfà lókè fẹ̀ tó bá díjú tán tó díjú tán tó díjú tán ọlọ́wọ́ dàájú yanjú rẹ̀ dúró de kó gbọ́ kókà gbọ́ lásán. yóò dàdúró de kókà gbọ́ lásán á dẹ̀ ti tún ṣe kalẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ fọlọ́n sẹ́mi láàfà ọmọ tí ń sọ̀rọ̀ kọ̀sọ́kọ́ bá wọ́n jẹ́ wọn màkéwù ó ti màkéwù ọ̀sẹ̀ wọn sẹ́ni láàbà. Jama ẹ̀yin ó dá nígbà ma ṣe pé wọ́n mọ̀ ká àpá Bọ́ọ̀sì bá ti máa mọ́ra wọn nìyẹn máa mọ́ra wọn bọ̀sì. Ẹ nítorí ni. Láyé Gbogbo ní ń ta ọ̀rọ̀ lẹ́nu àmọ́ lẹ́nu àfààní wọn ó lẹ́nu àfààní wọn tó bá di ọ̀rọ̀ tó ní nàmàlà kúbá pé máwọn aṣáájú ti darí ẹ̀sìn wọn ní bá ti ẹran tó yẹ wá àfààní ẹ̀rọ wá ọ̀rọ̀ yìí kò ní ẹsẹ̀ yẹn jú ẹ̀ wọ́n sọ pé kò sí ti ó dà mà ẹ̀ kò wà ṣe wà hmm. kò wà bẹ́ẹ̀ kò oúnjẹ́là bí ni ọ̀yẹ́ ká àbá ò jẹ́ hmm. àbá oúnjẹ́là bí àgbákò ni ọlọ́mọ tó máa mi ló ń jẹ́là bí ọmọ tó ló ń jẹ́là bí ẹni ló. ayé òní jẹ kò ní í gbò ṣé máa tẹ àwọn akẹ́kọ̀ọ́ tó máa tọrọ ìbálòpọ̀ tẹ. Hmm. nígbà wọn sọ ọ̀rọ̀ náà tuntun yẹ kọ́ nìyí ní sọ̀rọ̀ ń bẹ̀. wọ́n sọ wípé lẹ́yìn àwọn sàhábà tọ́rọ̀ bá díjú wọn lọ rè é máa bá àwọn èèyàn kan tí a mọ̀ tí a ń bá dọ́dọ̀ hmm. àwọn yẹn lọ wọn wọ́n tẹ̀kọ́ ń àwọn aṣáájú. wọn a máa lọ bá wọn báyìí báyìí ẹjẹ ló lọ pẹ́ sọ́dọ̀ tó ṣe láàfà lókè pè náà. bẹ́ẹ̀ ni pé ẹni ló bá ṣe láàfà yóò mọ̀ wọ́n sá yóò mọ̀ sá yóò mọ̀ sá kì í dáná tẹ̀ pé kí kéde pé kí kéde pé òtítì sẹ́wù yẹn o lọ́wọ́. nọ́mbà wa rè é ìwọ nǹkan tí ó jẹ nù. Hmm. àbá àgẹ́gẹ́ máa ta ni bàbá wa amadu ayi ma wula ẹ tẹ lọ fún àwọn ikọ́ bàbá ẹ kàn fẹ́ lọ fáyé mi ah, bàbá yẹn mi náà níbi àdúrà èmi náà ṣe é. ọwọ́ àpò òsán bàbá ní ọlọ́mọyẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ kó tó wọlé wọn fi ọlọ́sùn gbàdúrà rẹ̀. àmọ́ kọ̀ọ̀rọ̀ pé kò sí yẹn ibi ẹ ti ẹ sí ló wà. wàdé bẹ́ẹ̀. wàdé bẹ́ẹ̀ wàdé bẹ́ẹ̀. kò ní ìdì kò ní ìdì jama ibola ti lọ bẹ̀yẹn náà. ọ̀kadì sọlọ ní bẹ́ẹ̀ ni o. kò sí mi ni. bẹ́ẹ̀ ni aláwo ni. àwa fa buhari lọ́lọ́ lọ ah. báyìí lọ. wọ́n á sọ àwa náà wọ́n á sọ gbogbo àwọn àlùfáà. gbogbo mùsùlùmí alùsùn nàbà ní sọ yìí. wọ́n á sọ àwa náà. láwọn ọ̀la kọ́ta. mi yẹn ti jẹ́ ń ṣe àná dàmà a kùn sọ́ọ́lé ha lìtẹ̀fúrí ìlmẹ̀kùrùbá kàmọba ìtẹ́ǹpè lẹ́jẹ̀ ìtẹ́ǹpè lẹ́jẹ̀ ààyè kan ni tó bá a mú láti bí láti pa mẹ́kópa ẹ̀jẹ̀ ààyè kan tẹ́ pé bẹ́yìn bẹ́yìn ẹsẹ̀ máa ń yé yẹn ní mẹ́kópa ti máa ń yé sínú ẹ̀jẹ̀ o máa ń yé ẹgbẹ́ àwọn kan bẹ ní ìsìn wọn ò lóògùn méjì pé kòkòrò nú ẹ̀jẹ̀ wọ́n ń ta ògùn tí wọ́n ní o wọ́n ń ta ògùn tí wọ́n ní kọ́lọ́njì kí wọ́n tà kò sí ẹ tẹ́ fẹ́ lò láyé tó fẹ́ pa kòkòrò nú ẹ̀jẹ̀ rárá ẹ̀jẹ̀ ni máa ń pamọ́ ntẹ́ máa ń lò sínú ara téèyàn fi máa ń gbádùn ní ká ẹ̀jẹ̀ nǹkan rí wà sínú ara yín lẹ́yìn náà tẹ́ bá kẹ́sìn àìsàn ẹ wá lo ntí ọ̀ràn àwọn ọmọ ogun tí ọlọ́run dá sínú ara yín ẹ wá ẹ wá ẹ wá lò ó kó lè gbógun ti àìsàn tó bá wọlé sínú ara pé kíní kan wà pa kòkòrò inú ẹ̀jẹ̀ wọ́n ń tajà ni òyìnbó ò ní sin kankan kọ́kọ́ sí pé ń pa kòkòrò inú ẹ̀jẹ̀ ṣùgbọ́n sílẹ̀ yẹn fẹ́ tà lẹ́yìn òbá tí ó tà kòkòrò inú ẹ̀jẹ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ kú ni kòkòrò méjì gbọ́dọ̀ kú ẹni tí ń lo mọ́tò àbẹ́ ẹni tí ò lo mọ́tò náà bọ́kadà dẹ̀ ni àbẹ́ ẹni tí ń gùn náà ọkọ̀ tó gbé wa dé bí nígbà tó lọ́wọ́ bá àlejò ọlọ́ọ̀pá ní ìjà láàrin àwọn tí ń jà ń bẹ̀ láti gbé dé bí yàrá ilé parí láàrin wa ẹsẹ̀ lóúnjẹ ó kò sí báwọn wọn ò yé bára wọn fà á ìkan fàtìn tó fàtọ̀n fàtìn fàtọ̀n fàtìn fàtọ̀n lọ́kọ̀ bí mú fún. nípa nǹkan tààrà ní o tààrà ìbẹ̀wò rẹ̀ burúkú. àbí débi yìí. ìdí bẹ́ẹ̀ náà nìyẹn wọ́n ti ń bára wọn fà ni àwọn mẹ́kùn bá tó ṣe é ṣe kọ́mọ́ wà nínú ẹ̀jẹ̀ kò é ṣe. àmọ́ ìran parí ayé rẹ̀ àti lòótá tó jáde kọ̀ọ̀lọ́gbọ̀n gbàdúrà àti ìta ìkìmọ̀ ọlọ́run lára ẹ̀ lára kékeré ìta jáde nìyẹn. nígbà ọmọnìyàn bá ń pa kòkòrò nú ẹ̀jẹ̀ tiẹ̀ kí ni báyìí máa ń pa kòkòrò nù tiẹ̀ abẹ́tún lórí àgbọn náà fẹ́ràn ẹ̀tún lò ẹ̀tún lò ẹ̀tún lò ẹ̀tún lò fẹ́ràn pé kó pa kòkòrò yìí rárá. ọ̀rẹ́ wà fún mi díẹ̀. bóun ṣe máa bá yí gbé nìyẹn ìtí jẹ́ yọ ilé nu nìkan lẹ́ẹ̀ máa lò. tabati wa du ẹran tó sàn jáde àwa jẹ ẹran àjẹ mẹkú báàsì ma kò sí wàhálà kàmbà bí àrùn máa ti ara wa lọ́mọdé ká máa jẹ ẹ̀jẹ̀ àbí nǹkan mi tọ̀jọ́ bẹ́ẹ̀. walahmul khinzir. ẹran ẹlẹ́dẹ̀. lahmul khinzir. ẹran ẹlẹ́dẹ̀. lahmul khinzir. ẹran tí ọlẹ́dẹ̀ nú ẹran tẹ́ pé dọ̀mùdọ̀mù lórí ẹran ìyà ẹran òfò ẹnu àdánwò ẹnu àdá ẹnu sàbùsàkù. Ṣàmúrú wàtá irú àjíṣá ìjọsàdì. Gbogbo ń tún bẹ́ẹ̀ alẹ́dẹ̀ ni ò dáa, àtọ̀rẹ́ ẹ̀ ni o, gbogbo ń tún bẹ́ẹ̀ rẹ̀ pátá. Wà mí sí lu Aidan Alikẹ́lìkù. Irú ẹ̀ lajá náà, ajá náà, ajá náà. Gbogbo àwọn ọ̀nà tí ń jajá, ìtìjú gan-an òjò wọn mọ́ ní wọn ti mẹ́sì má lù gidi. kéèyàn tó jaja yọ padà lù wọn kò sí oúnjẹ ń bàdàn kò sí oúnjẹ lẹ́kọ̀ọ́ ìjẹkújẹ la já kò dáa. Ọkùnlù zálìkà kàlìmẹ́ta wàdàmìrí zum wọkọ̀. Gbogbo ń dáhùn sọ ìpátá bí òkú ẹnu náà ni bí ẹ̀jẹ̀ náà ni ẹ̀gbin ni wọ́n ìdọ̀tí ni wọ́n. Tùwàásù ònàbù ànùkútù tó yí bá wọn bá òtẹ́lì mà. Ẹ̀mí tó gbádùn ò ní láìkí ẹ̀. Àdámọ́ tó gbádùn ò ní láìkí ẹ̀. Wọ́n wá bọ́ọ̀rù واستدل الشافعية واستدل الشافعية بقوله تعالى فإنه رجل على نجاسة الخنزير بناء على عود الضمير إليه لأنه أقرب مذكور àwọn afáwa sọ́sà fi mọ́sáàbù wọn ní ọlọ́run sọ pé fàyínà ó rígísú rígísú lọ́wọ́ lẹ́yìn dọ̀míìrù bá a ti ń tún lọ́wọ́ ni pé tí a bá rí dọ̀míìrù kan ìǹtọ́wọ́ tẹ̀lé dọ̀míìrù yẹn ńlọ ní a ní gbé fún tó jìnnà sí ọlọ́run fi ń kan tá a gbọ́dọ̀ jẹ bọ̀ kó tó wá kọ rígísú lẹ́yìn ẹlẹ́dẹ̀ ẹ̀yìn ẹlẹ́dẹ̀ ló fi rígísú sí kò fi sẹ́yìn mẹ́tàtù kò fi sẹ́yìn dámù mọ̀síkúwà ó wà lọ fi sẹ́yìn rígísù àdékò ẹlẹ́dẹ̀ ló ní nù ló ní gẹ́gẹ́ tààrà ẹ̀rìn ẹlẹ́dẹ̀ gbọ́dọ̀ kàyàn àwọn afá sọ wàhálà téèyàn ọkà téèyàn máa fi hàn ẹlẹ́dẹ̀ tó wọ́n ní ẹwọ́ lásán ẹ mo kà ní ọtí náà yìí pé téèyàn bá fi hàn ẹlẹ́dẹ̀ sọ̀wọ́ tó bá fọwọ́ lásán mu báyìí wípé àìsàn tí ó ṣe wọ́n ní kí wọ́n fi bẹ́ẹ̀ sẹ́ o bí ṣùgbọ́n bí ṣùgbọ́n mo lásán o kò ti bọ́ sínú ara rẹ̀. bí ẹ bá di ọ̀nà ọ̀pọ̀lọ náà mú ni wọ́n ti máa di ọ̀pọ̀lọ mú kò jẹ́ o ọkà dì mú lẹ́sẹ̀kẹsẹ̀ mákẹ́tì bọ́ sáré yàn wọ́n fi máa bí sí àwọn àwọn lálàkà nígbà lọ́wọ́ wa ṣe ẹran kalẹ̀ jàmá bẹ́ẹ̀ náà wíwì sí ńlá ìbílà ẹran a tẹ̀ bá lọ ọjà tẹ̀ bá lọ ọjà tẹ̀ bá gbé ẹran sórí orí àtẹ báyìí hmm. ẹ bẹ̀rẹ̀ máa jẹ̀ mí tútù tí ó fà á tí ó rẹwà mm. tí ó rẹwà àgìmáwò abẹ́ kápá àgbò fúnra yín náà mm. ń bò lájẹ gbé léyìí tó wà ń wá ọ̀ràn kì í ní jíjẹ lẹ́ra. fúnra bó ṣe kọ̀ǹkọ̀ téèyàn bá rí ọ̀nà tààrà yìí láti ẹyin sí ìṣàlá ọ̀tọ̀ akọlọ ntabala yìí. ọ̀rọ̀ kàtó da kọ̀ǹkọ̀ yìí. ọlọ́run ló ní kí wọ́n bá jẹ èyí ah. tí ì ẹ sì ní sọ pé ọdún tó bá wọn mo kàn pẹ́ lẹ́bi sí nǹkan kan yìí. ọ̀nẹ́jú ọlọ́run bá ẹ lékè. ó ń dà kẹ́kọ̀ọ́ ara ẹ̀jẹ̀ jẹ́ ẹ̀díẹ̀ mbẹ́mbẹ́ ẹ̀díẹ̀ mbẹ́mbẹ́ awọ́ wà mbẹ́ pẹ́pẹ́ yẹ pẹ́pẹ́ yẹ wà mbẹ́ ìdín mbẹ́mbẹ́ ìdín ẹ̀dọ́lá ìrẹ́jú. Ah, ẹ má jẹ́ ròyìn yín pọ̀. kọ́mọ́ tàbí ìpolówó ní báwọn onígbè ìdímọ̀ lára o jàmọ́. àwọn àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá nígbà táwọn mọ̀jútù ọ̀rọ̀ pé wọ́n ní ẹ̀rọ ni ẹ̀rọ ti gbé nígbà bá jẹran rẹ̀ inú ara àlàáfíà ni bá kú omi ìgbín ọjọ́ sí ibẹ̀ kú tẹ bá fi oyin bàbá olóye sáwà yìí dídí rà bí oyin bàbá wà ẹ̀rọ abu díẹ̀ sí kẹmí tẹ̀mú mi nì ẹ̀yẹ sá lò fún bí ọjọ́ mẹ́ta tẹ̀lé tẹ̀lé ra wọn kẹwàá da dúró ẹ̀rọ bá làásì àyè òṣèré omi ìgbín nìkan ni o omi ìgbín nìkan tẹ bá fọ ibùn bá dáadáa mú nìkan tẹ bá dò nìkan mú ẹ bá fẹ́ ṣe paríparí ẹ̀ ẹ̀fọ́ yìí díẹ̀ sí ẹ bá fẹ́ wá ẹ bá fẹ́ kọ́ one ẹ bá fẹ́ sisi gidi wá pé ẹ fẹ́ máa ta kédékédé ọ̀pá mi lè yan àgbàlagbà kan tẹ́ẹ̀ bí dàgbà tẹ́lẹ̀ ọ̀ sùtókè ẹ wá lọ wá omi àgbọn tẹ̀gbọ́ omi àgbọn ẹ wá ní ìsì ẹ bẹ́ẹ̀ ta yẹn ní ìsì ẹ pọ̀ ẹ kàn máa lo omi sí mẹ́ta ẹ̀ta láàárọ̀. ó ti gbàgbé pé o ti gbé nǹkan lu ráńpà tí ara ẹ bá ń yá pé à kí ni tó ń jẹ́ ọ lọ báyìí ìgbín gbogbo eléyìí pẹ́ ńlẹ̀ lẹ́gẹ́dẹ́ fún wa tó bá ṣe ẹ̀fọ́ tí ò yóò jiná púpọ̀ kó jẹ ah. ẹ̀fọ́ ẹ̀fọ́ gidi hmm. àwọn ẹ̀fọ́ kan wà fẹ́ tó tó oògùn gan ni lára gbogbo eléyìí ló ń tó fún wa kí la wá wá tẹ̀ ká ṣèjẹ̀ fún jẹ. àwẹlẹ ah. tẹ àwọn ajá kì í àwọn ajá kì í máa ń tẹ ìjẹra ajá ajá tẹ máa ń tẹ̀fẹ́ lójú rẹ tó máa ń tẹ̀ ká ẹlòmíì ga ó wá. mo ń gan géètì gan. ọmọ àwọn ajájá. ọmọ àwọn ajájá. ó pàfọ̀ bí ẹlẹ́dẹ̀. máa jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run àdúgbò fún ọ o àdúgbò ẹ̀sìn tá a bára wa ń bẹ̀ tọ́lọ̀ ń lọ sí lẹ́sìn ẹ̀sìn mọ́tótó ẹ̀sìn oge tí ìbàjẹ́ mùsùlùmí didi ẹ̀yẹ́ wo ẹ̀yẹ́ wo bí ó ń kọ́ bí i ẹgbàá àwẹ̀ ní twenty five ẹ̀yẹ́ òyà ẹgbàá àwẹ̀ ní twenty five ẹtú wà rọ lẹẹnu àwẹ̀ ojú yìí tó ń kọ bí gíláàsì báyìí. ẹ ẹ jẹjẹ ni ló ń dọ yìí. Ah. wọ́n jàjà o. ó bá jàjà lọ́pàá. àìjẹ́lẹ́dẹ̀ ni o ẹ dàbí kàlàmùsù. ìyẹn máa wo tá a sọ ìlú títì ẹ máa wo tó àwọn èèyàn títì ẹ wò ó pé ó jáde nù ká kò sí bẹ́ẹ̀ kò sí dẹ̀kùn lójú ẹ̀ kì í ṣe mùsùlùmí ni ní jẹjẹkújẹ ni. bí mùsùlùmí bá mí ìṣẹ̀mọ̀ tí ó ń náà wẹ̀ kódà bá wẹ̀ ní twenty nine tọ́lọ̀ bá kára yìí ọ̀fẹ́ àlàyé nínú pé ẹ̀rọ olè járí ìyẹn ojú àwọn yàrá ìlú ń já nígbà láláà yìí. Àánú ọlọ́run o. Ìmọ̀ ajẹ́ nǹkan rẹ̀ nì. Ìmọ̀ bá àánú ọlọ́run kó bá àrẹ ọlọ́run kí ni. Àjẹmọ́ wa àlùbáríkà. Ọkùnrin lèmi sọ̀rọ̀ rẹ̀. Ó ká gbúdọ̀ padà lé kọ́lọ́ wo tí mo wí ilé rẹ̀. Ẹlẹ́yà ni o. Alhamdulillah. Alhamdulillah. Wàlífíìsù wọ́n wà máa ń hìlà lè hó ìrìlá yìí àyè máa zúbi ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ولم يذكر عليه اسم الله أو أي أي ما يتقرب به إلى غير الله تعبدا ويذكر اسمه عليه عند ذبحه وهو المذبوح على النسك وعند الأوثان أو بعد المقاسمة عليه بالأسلام أو الكمار ما شاء الله بارك الله فيكم آمين على فسكو تبا لن يفعلنا lọ́nà pẹ́sẹ̀k lọ́nà pé ó ṣe ń tí ò dáa bí tá a ti ń tẹnu mọ́ ọ̀nà méjì ni ìsáyidà kí wọ́n dárúkọ nǹkan míì sí tí ìsokọ̀ ọlọ́run tàbí kọ́ pé wọ́n pa pẹ̀lú ọkọ̀ ọlọ́run àmọ́ wọ́n pa fún nǹkan míì àbí wọ́n pa ń di òòsà wọ́n ní bísí ni láàyè wàláhùn àparò ń di òòsà ẹ̀ gbọ́dọ̀ jẹ́ abẹ́yìn mọ̀kọ́ sámà bilasilam wọ́n wọ́n máa jẹ tán wọ́n máa jẹ tán wọ́n fi asilamu wọ́n fi wọṣẹ́ tán ọwọ́ abí ẹran ẹ ẹ pẹ̀rọ níbi o fún alámọ̀rin yìí ẹ bá pa ìgbọ́dọ̀ jẹ́. sùmọ̀tẹ́sìn lọ́wọ́. àbọ̀jẹ́ àbọ̀jẹ́ ń tẹ́tẹ́ bẹ́ẹ̀ bá jẹran tẹ́tẹ́ tí tẹ́tẹ́ rẹ̀ bá jẹran tó bá pa ọ̀rọ̀ jẹ ẹ wá wẹ̀rẹ̀ kan fi ń kàn. sàn pé wọ́n padà fẹ́rẹ̀ náà ni gbogbo ẹ̀ má jẹran yẹn wàhálà lọ jẹ. sábà ìfẹ́ràn kata tẹ́tẹ́ láyé ní àtọ̀ yìí o àlìkìmáàrù. wọ́n fẹ́ràn kata tẹ́tẹ́ wọ́n padà pa ẹ̀ gbọ́dọ̀ jẹ. tàbí pariwo pé kámọ́ fẹ́ràn kámọ́ fẹ́ràn kámọ́ fẹ́ràn kàn ọlọ́run ní jẹ́ kò lókè fẹ̀ tí èjẹ̀mú yà ń láyé. ìrẹ́ ìrìn bí wọ́n sọ ìṣe ní pé wọ́n pọ́ ọ́ lẹ̀ ní o. ẹ wá wo tí ń fẹ̀rẹ̀ ní ìsìn fáwọn èèyàn kí làmọ̀ tí ń bí yà yìí. kódà ẹ jọ̀ọ́ ẹ já sáfúrú ẹ̀ débi pé ẹ má wòran rẹ̀ tàbí ọ̀tún ni pé ìsẹ̀ra kan mọ́tò àdúró mi ẹgbẹ́ ń fi kàn kọ́ bá pín bẹ́ẹ̀ ọlọ́wọ́ sànú wa o ibi tá a dùn sí ní. insha Allah. ẹni nì abakari àdúrà a abakari yìí nìkan yìí sìn. àdúrà wa o. àdúrà wa kọlọ ń gbàdúrà o. sọ́dọ̀ kàlà àmì hàmdi sọ́dọ̀ dára yìí dára. ẹ̀yin jàmáà tẹ̀ ń nawọ́ sí wa à ń rọwọ́ yín o à ń rí ọwọ́ yín ga o àwọn tí aláàtì ń wọlé lọ́dọ̀ wọn ń sọ fún wa o ọlọ́ba ti ràn yín lọ́wọ́ o ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì kópa ẹ̀yin náà ẹ̀ kópa o kọ́lọ́ ń sọ ọmọ àwọn láàpá. Yìí ga náà ọmọ àwọn láàpá. Allahu akbar. Alájọ ọmọ nìyí, àjọ amárùkù, wọ́n há owó fún gbogbo wa wípé àwọn bẹ ọlọ́ba àlejò ọlá. aláàjì rí nǹkan dáadáa gbọ́ wọ́n náà rí nǹkan rẹ tó dáa nǹkan rẹ lọ láyé. wọ́n á gbọ́ táwọn bàbá ń sọ pé nǹkan ìlú àwọn aláwọn ọba àlejò ọlá kó sọmọ wọn láàfà. wọ́n ní kọ́lọ̀ ń kójú ọ̀kọ́ sọmọ àwọn láàfà ẹ̀dàkùnrin wọn ti amínà. wọ́n rí wípé kò sí eré kan tó tẹ́bà láyé. kò wá sí nǹkan kan tó wá gàgàgà láyé tí ẹ̀dá bá tọrọ tọ́lọ̀ wò lè fún. kò sí nǹkan kan tó gàgàgà bó tóbi láyé tẹ̀dá bá ní tọ́lọ̀ ń tóun tọ́lọ̀ wò lè fún. bàbá jùlọ kó jẹ́ pé ọ̀nà wúrí lọ́ba tọrọ bíi tiwọn yìí. bàbá jùlọ gbọ́nà òun lọ́ba tọrọ bíi tiwọn yìí. Ah, ah, rọ̀ sọmọ tèmi náà láà. kò rọ̀ sọmọ tèmi náà láà fà á. ọlọ́mọ ìṣe bẹ́ẹ̀. ọlọ́mọ ìṣe bẹ́ẹ̀. gbogbo àwọn kan tọ́lọ́ ń ṣe àfa lẹ́nìí. gbogbo àwọn kan tọ́lọ́ ń lẹ́nìí. bàbá wọn fi wọ́n fi ẹ̀dọ̀ gbóná tọrọ ni. bàbá wọn fi ẹ̀dọ̀ gbóná bẹ́ẹ̀ náà ní o. ọlọ́run ti fún wa. ọlọ́run ti ṣe fún wa bẹ́ẹ̀ fún yìí náà lọ́mọ tàbí. fi yìí náà láìjẹ́ ọlọ́run ni sọmọ ilé àfa sílẹ̀. ọlọ́run ọlọ́run ìtẹ́ pẹ̀lú àfa gangan. bàbá ní ìtẹ́ pẹ̀lú àfa gẹ́gẹ́ sọ yé o. fàlẹ́ kẹlẹ́ ló yé. ọlọ́run nìkan ló yé olóyè. ó nìkan ló yé o. abẹ́lọ́wọ́ àdìjọ́lá. abẹ́lọ́wọ́ bá lọ. àti àwa. àtàwa. àtàwọn ọmọ wa. àtàwọn ọmọ wa. àtàwọn ọmọ ké wa. àtàwọn ọmọ bá àtàwọn bàbá wa yìí. àti àwọn bàbá wa yìí náà. ọlọ́ba ni kí wọ́n náà fà. gbogbo mẹ́rin kọ̀ọ̀kan náà. gbogbo mẹ́rin kọ̀ọ̀kan náà. jùmọ̀lá. ọlọ́nsẹ́lá àbá sunna. ọlọ́ni ọlọ́run. àfa sunna. àfa sunna. ọlọ́mọdé ṣe wá bẹ́ẹ̀. láhùrù láhùrù. ilà abilà ilẹ̀ àná. ní láyé mọ́mú wa mọ́mú máàlìkì wàhálà kan wá ṣẹlẹ̀ nílùú. wọ́n ní wàhálà kan wá ṣẹlẹ̀ nílùú. ṣebí wàhálà kan ṣẹlẹ̀ nílùú. láyé mọ́mú máàlìkì wàhálà kan ṣẹlẹ̀ láàrin ìlú ní Màdínà obìnrin kan ni ó kú. wọ́n ní obìnrin kan ló kú o. àdédé ni wọ́n bá wo nínú yàrá tí ń wẹ̀. àdédé ni wọ́n gbáriwo nínú yàrá tó ti ń wẹ̀ arábìnrin náà. pé ẹgbà ń wo. ẹgbà ń wo. arákùnrin kan oṣù ní ìwé obìnrin. arákùnrin kan oṣù ní ìwé obìnrin jàmá. ó tilẹ̀ fún wọn ó tilẹ̀ fún wọn rí. àmọ́ ń bọ̀ ya wọ́n sílẹ̀kùn wọlé lọ́ba. ìgbóyàwó sílẹ̀kùn nígbà gbárí owó rẹ̀ bá mẹ́rin. nípa pé ọwọ́ rẹ̀ ti lẹ̀ mójú ara rẹ̀. nípa pé ọwọ́ rẹ̀ ti lẹ̀ mójú ara rẹ̀ kiri yìí. ọyọ́ sì kò lè rí arúgbó pariwo síta wọ́n wá ké láàrin ìlú. wọ́n ké lọ sáàrin ìlú. gbogbo àwọn tí wọ́n lọ ké bá ọwọ́ yóò yọ. gbogbo àwọn tí wọ́n lọ ké lọ́wọ́ gbogbo tí wọ́n ní wọ́n ṣe ọwọ́ yóò kó mẹ́. àtàlàkọ́rọ̀ ni máa ṣe àfáà láàfáà lásìkò kọ̀ọ̀kan. àtàlàkọ́rọ̀ ni máa ṣe máa ṣe láàfáà láàfáà lásìkò kọ̀ọ̀kan. kọ́lọ́mọ́sà ti àwa náà ní àfáà. ọlọ́run sàrà náà láàfáà àtọ́lọ́run. wọ́n lọ wá bọ̀

ọlọ́run ló sì mọ iye ọ̀bẹ tí láì ti gé o. ẹni tó rò ní pé ọlọ́run ló mọ iye ọ̀bẹ tí láì ti gé o. lẹ́yìn tí ò ṣe sìnà rí láyé. lóbìnrin tí ò ṣe sìnà rí láyé jẹ̀ náà. ọwọ́ àrùn tí ọ̀dà tó kù rẹ̀. ọwọ́ àrùn tí ọ̀dà tó kù rẹ̀. ọlọ́ba ti gbọ́n. ọlọ́run ní kábẹ́ rẹ̀ fọwọ́ rẹ̀ mọ́dọ̀. ó lè gamanu. ó lè gamanu. ó lè gamanu yẹn jama. ọyọ sí. ọyọ sí o àgbà yìí kí ló rọra òun. ó ti sọ báwo. ẹ wá lọ mú bílẹ̀ wá. ẹ lọ mú bílẹ̀ wá ìwà àgbẹ̀dọ́gbọ̀ ìjàmbá ẹ̀ ń ká kúrò sí nàmọ́. ẹ̀ ní eighty dọ́là ọmọ ẹ̀ ń bá parọ́ sí nàmọ́ yẹn. wọ́n á nà ní eighty seventy nine. nígbà wọ́n nà dé seventy nine jàmá. ọwọ́ eighty tí ń gbé òkè. ọwọ́ eighty tí ń gbé òkè báyìí. pàràtí ń bá lára báyìí. pàràtí ń bá báyìí àmì ìtọ́jára ní wọn méjèèjì. bá jíjára rẹ̀ ní orí. jíjára rẹ̀ ní orí ọwọ́ rẹ̀. màá ti tọ́ Ọ̀wọ́ Akíbárù. Àfájà àfá lọ. Ó ní kẹ́kí ni ń bájà àfá àjọ náà máa ń bá. Lọ́dọ̀ ìdílé kẹ́kọ́ ní ìjà àfá àtọ́mọ ẹ̀ṣẹ́ oúnjẹ náà ó. Ẹjọ́ màrú. Ìjẹ́ ẹbí ìdọ́dọ̀ ọlọ́run. Ìjẹ́ ẹbí ìdọ́dọ̀ ọlọ́run yìí. Ọlọ́run tí ó ṣe fún bàbá. Wá pè mí ní gbogbo ọmọ tèmi náà jẹ́ làfà. Bàbá mi ọlọ́run àwọn ilé làfà. Bàbá mi lójó bà ọmọ yín bá ní jẹ́ láìlà ìlà án ẹ̀kùn. gbogbo àwa jẹ̀mọ́ sọ́rọ̀ tálágbàgbé àdéhùn wa àwọn elétò wọ́n wà níkàlẹ̀ o. ọ̀rọ̀ kẹ́yẹ obìnrin ní obìnrin ní obìnrin o obìnrin kì í sọkùnrin o. asàkùnrin àwùjọ ni obìnrin obìnrin ni. o. ń òkú ni obìnrin òtọ́ ni. ẹ ṣeun jàre ẹ ṣeun. gbogbo àwọn àjàmọ́ sórí ọ̀ ká má gbàgbé àdéhùn wa bákan náà wá sí ìgbọ̀npa ó ti jáde fún àwọn tá a bá fẹ́ rà á john bàbá wa akíndélé tí ní orí rẹ̀ nínú ramadan tí a wà nù rẹ̀ yìí gbogbo ẹni tó bá gbọ́ nífẹ̀ẹ́ sí késẹ́ẹ̀tì náà dvd rẹ̀ ó ti wà ń ta ẹ̀rí àwọn elétò rẹ̀ ń ta ń bẹ̀rù kí ẹ náà rà á ní ọwọ́ wọn o. kí ló dì wọ́? aláàtì yìí.

a gbọ́dọ̀ mọ́ ni wọn ọ̀nà àbáyọ kò tó wà mbẹ̀ kákó ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ tó wà mbẹ̀ ọlọ́run ní jẹ́ ká yára wa àtàwọn àtàyà wa. àmì gbogbo ọjọ́ wa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káyọ̀ ní kára kẹsẹ̀ ti ẹjọ́ ọ̀dọ́ ọlọ́mọ lù sábà tó púpọ̀ ọlọ́sàn wa o. bákan náà aláàjì wa tó sàkàríyà wọ́n ní á sí gbogbo yìí o pé ẹ fi pípè tí àwọn lọ́rùn lánàá alihamudulilayi. ìbéèrè mi ń pè wọ́n ti bá délé gbèsè pèmí nù pé aa ah, pé ìdájí ìdájí fóònù ríngì pé ẹ fi àwọn o ọlọ́run bá yọba níta yìí náà lónìí. àmín. gbogbo ẹni tẹ́ ẹ pè wọ́n ọlọ́run ṣàánú yín. àmín. orí náà ò ní bíbàjẹ́. àmín. gbọ́dọ̀ bá kẹ́yìn náà ara yọba yíyọ̀ ma. àmín. láhọ̀rọ̀ lápá.